àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ́ ìkànnì Yorùbá Broadcasting Network YBN lélẹ́yìí lórí ẹ̀rọ ayélujára àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ wa làmúwáṣojú ìwòran yín láṣálẹ̀ ètò ní ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún twenty twenty four Ọláyẹmí Adéwùmí ni oníròyìn síwájú ẹ̀ gbọ́ àwọn kókó. gómìnà ìpínlẹ̀ sokoto ti ṣe àfikún owó àwọn agùnbánirọ̀ ní ìlọ́po méjì emefiele ó ti pe akpabio lẹ́jọ́ wípé kó san bílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five billion wípé ó sọ̀rọ̀ ìbanilórúkọjẹ́ àgbàrá òjò ó gbalẹ́gbalẹ̀ lọ́nà èkó sí abẹ́òkúta ìjọba ìpínlẹ̀ ògùn ti ilé ẹ̀kọ́ àwọn tó ń tọ́jú aláìsàn kan pa ní ìpínlẹ̀ Ògùn owó ti bá àwọn afurasí ajínigbé méjì nípínlẹ̀ Èkó àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Niger wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lẹ́sẹ̀kẹsẹ̀ lónìí, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò jáwé gbélé fún Baálẹ̀ Olóyè Kílání Àjàyí tó jẹ́ Baálẹ̀ ìlú Ìwọ̀-oòrùn ìpínlẹ̀ Ṣákì. Àwọn ológun wọ́n ní àwọn ò jagun gbalẹ̀ kankan nípínlẹ̀ Ọ̀ṣun ayédàtiwá ó gba òkú akérèdọ́lù nípínlẹ̀ ondo bí wọ́n ti ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún un aṣojú orílẹ̀-èdè us ó ṣàbẹ̀wò sí àgbéyẹ̀wá ní ìpínlẹ̀ èkìtì àjọ tó ń rí sí ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ wọ́n sì wà pẹ̀lú ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ kwara wọn ló sì wà lákàtà àwọn ìyẹn ahmed akpabio ó ní gbogbo àwọn gómìnà pátá lórílẹ̀‐èdè nàíjíríà ni wọ́n ti gba bílíọ̀nù lọ́nà ọgbọ̀n thirty billion láti lè mú kí nǹkan ó dẹrùn fún wọn ní ìpínlẹ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn yìí la jọ wá láṣálẹ́ tòní tá a bá lọ òkè lọ́hùn tá a dé á máa fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ ṣeun o ojú tẹ́ fi ń wò ó ní fọ́. fọ̀rọ̀ wà nínú ìròyìn fáṣálẹ́ tòní ìjọba ìpínlẹ̀ Ondo ti kéde ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì Thursday àti Friday ti ṣe February twenty two àti twenty three gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi láti bu ọlá fún olóògbé Rotimi Akeredolu akọ̀wé àgbà fún ètò ìròyìn fún gómìnà ìpínlẹ̀ Ondo Ebenezer Adéníyàn sọ wípé gómìnà Lucky Ayédatiwa ṣe eléyìí láti bu ọlá fún gómìnà àná ni tí yóò sì mú kí àwọn olùgbé ìpínlẹ̀ Ondo kópa nínú ayẹyẹ ètò ìsìnkú náà ètò ìsìnkú àti àṣekágbá yìí yóò wáyé ní Àkúrẹ́ tí í ṣe olúùlú ìpínlẹ̀ Ondo ẹ̀wẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ èkó sọ wípé àwọn ọmọ ológun ilẹ̀ wa ti fa àwọn ọkùnrin méjì kan jonathan yahaya àti muhammad umar lé wọn lọ́wọ́ àwọn méjì yìí ni wọ́n pe ara wọn ní ọmọ ológun tí wọ́n sì kì í ṣe ọmọ ológun ilẹ̀ wa àmọ́ wọ́n wọ aṣọ ọmọ ológun ilẹ̀ wa láti ṣiṣẹ́ láabi benjamin hundeyin tí ó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ èkó ni ó sọ eléyìí di mímọ̀ ó sọ síwájú sí wípé àwọn ọmọ ológun èyí tí wọ́n wà ní eighty one division Nigeria Army Provost Bonny Camp Victoria Island ní Èkó ni wọ́n mú àwọn ọ̀daràn méjèèjì ọ̀hún wá sí ọgbà ọlọ́pàá tí wọ́n sì ní kí ọ̀wọ́n ṣe ìwádìí tó tọ́ lórí wọn. àwọn ọlọ́pàá ti rọ́wọ́ tó alága ẹgbẹ́ òṣèlú Labour Party Julius Abure pẹ̀lú ẹ̀sùn wípé ó ń pète pèrò àti pa ẹnìkan Abure eléyìí tí ó ti ń kojú ẹ̀sùn lọ́lọ́kan-ò-jọ̀kan ni àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ SSS rọ́wọ́ tó fún ẹ̀sùn wípé ó ń gbé ìgbésẹ̀ àti pa ènìyàn agbẹnusọ àwọn ọlọ́pàá ẹkùn zone five tìjání mọ́mọ́ sọ pé wọ́n mú àbúrè pẹ̀lú ẹ̀sùn ìnáwó nínú ìpàdé àpòpọ̀ láti hùwà láabi pẹ̀lú àwọn ìwà ìbàjẹ́ mìíràn ọlárìnrẹ̀wájú ọlátúnjẹ ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì yorùbá broadcasting network ybn. ẹ káàbọ̀ padà síkànnì yorùbá broadcasting network ìkànnì ọmọlúàbí tó ń gbé àṣà àti ṣe yorùbá lárugẹ ẹ farabalẹ̀ láṣàlẹ̀ ètò ní bẹ́tímúkàlẹ̀ towó tọmọ tàìkú tí ṣe baálé ọ̀rọ̀ bá ti máa fún yín lẹ́kùnrẹ́rẹ́ àwọn ọ̀rọ̀ yẹn láṣàlẹ̀ yìí aláṣẹ bọ́lá ahmed tinubu ti pa á láṣẹ kí wọ́n lọ san gbèsè owó iná ti ilé ìjọba ní kíákíá fún àjọ abuja electricity distribution company ọ̀rọ̀ yìí ló wà nínú àtẹ̀jáde látọwọ́ ọ̀gbẹ́ni báyọ̀ nuga tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún aláṣẹ lórí ìkànsíra-ẹni àti ètò lónìí, ó ní yàtọ̀ sí ohun tí wọ́n sọ nínú ìwé wípé gbèsè náà jẹ́ $923 million, ó ló yàtọ̀ pátápátá, ó ní gbèsè ọ̀hún kojú bíi two million three hundred hundred and fifty two two thousand $352,217.16 kọ́bọ̀. Ó tẹ̀síwájú wípé wọ́n ti ṣe àlàyé rẹ̀ nínú ìwé tí wọ́n gbà ní ọjọ́ 14 oṣù kejì nígbà tí àgbọ́yé ti wá wà láti igun méjèèjì olórí àwọn òṣìṣẹ́ aláṣẹ ọ̀gbẹ́ni fẹ́mi gbàjàbíàmílà ó ti fi ìdánilójú hàn wípé wọ́n máa san àwọn owó náà kí ọ̀sẹ̀ tá a wà yìí kó tó ti ẹnu bẹpo aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá mẹ́ẹ̀ tinubu ti ṣe ìyànsípò ọ̀gá àgbà tuntun fún àjọ tó ń rí sí ìwọléwọ̀de DCG kẹ́mi nana nadab gẹ́gẹ́ bí ó ti wà nínú àtẹ̀jáde lónìí ọjọ́ kọkànlélógún oṣù kejì february twenty one látọwọ́ olùdámọ̀ràn pàtàkì fáńláṣẹ lórí ìròyìn àti ìpolongo anjuri ngilale ìhànsípò yìí ó ní iṣẹ́ rẹ̀ yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kínní oṣù kẹta march first yóò máa gba iṣẹ́ lọ́wọ́ arábìnrin caroline wúrọ̀ọ́lá adépọ̀jù tí sáà tiẹ̀ máa tẹnu bepo ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì february twenty nine àtẹ̀jáde yìí ló ṣe àlàyé wípé aláṣẹ ṣe ìyànsípò ọ̀gá àgbà tuntun ó ní eléyìí ló wà nínú ètò àtúntò tuntun láti lè mú kí ìtẹ̀síwájú kó tún wà fún ètò ààbò orílẹ̀-èdè yìí yálà tẹnubodè tàbí ti ìwọléwọ̀de sórílẹ̀-èdè nàìjíríà aṣojú fúnrílẹ̀-èdè USA ní orílẹ̀-èdè nàìjíríà David Green òun ló ti lọ ṣe àbẹ̀wò sí oko àgbéyẹwà ní ìpínlẹ̀ èkìtì ó ní orílẹ̀-èdè nàìjíríà jẹ́ ìlú tí a bùkún fún lọ́pọ̀lọpọ̀ pàápàá ní ti nǹkan ọ̀gbìn òun àti will steve tó jẹ́ consul general ni wọ́n sì lọ́jọ́ ṣe àbẹ̀wò náà ìyẹn sórí ilẹ̀ eléyìí tó tó éka ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún fifteen hectares tó jẹ́ ti àgbéyẹwà ní ìpáwọ̀ èkìtì eléyìí tó jẹ́ ti aládàáni ó ní ó yẹ kí kóríyá wà fáwọn àgbẹ̀ láti lè máa lọ sí oko wọn dáadáa láìsí ìṣòfò ohunkóhun bẹ́ẹ̀ ló gbé oríyìn fún ọ̀gá àgbà iléeṣẹ́ Cavista Holdings ìyẹn John Ọlájídé fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ń ṣe láti lè mú kí ètò ọ̀gbìn kó lè tẹ̀ síwájú bí wọ́n ti gbin ẹ̀gẹ́ iṣu àti àgbàdo sórí ilẹ̀ ọ̀hún ó wáá rọ àwọn ọ̀tọ̀kùlú kí wọ́n gbárùkù ti iléeṣẹ́ náà kí ìdàgbàsókè kó lè wà fún ètò ọ̀gbìn àti agbègbè ibi tí àgbẹ̀yẹwà tó wà ní ìpínlẹ̀ Èkìtì. Ìjọba ìpínlẹ̀ Kwara ti bẹ̀rẹ̀ sí ní pín oúnjẹ fáwọn olùgbé ìpínlẹ̀ náà nílé lóko gẹ́gẹ́ bí ohun ìrọ̀wọ́ lásìkò tá a wà yìí. Àtẹ̀jáde tó wá láti ilé ìjọba fún àwọn oníròyìn látọwọ́ Rọ̀fíù Àjàkáyé ó ní ìjọba ti bẹ̀rẹ̀ pínpín ìrẹsì láti ọ̀dọ̀ àwọn olórí ẹlẹ́sìn àwọn àjọ tí kìí ṣe ti ìjọba NGOs àwọn olórí agbègbè àtàwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrọ̀wọ́ oúnjẹ yìí jẹ́ ọ̀nà láti mú ìrọ̀rùn bá àwọn ará ìlú lásìkò sọ́bsidì tá a wà bákan náà olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ìdàgbàsókè agbègbè Dr Lawal Ọlọ́rungbẹ́bẹ̀ ó ní gbogbo ọ̀nà ni ìjọba fi ń gbà kàn sí àwọn ará ìlú ní ìpínlẹ̀ Kwara ó ní ìforúkọsílẹ̀ ti wà ní agbègbè kọ̀ọ̀kan yóò sì tún lọ ní ìlànà eléyìí tí wọ́n fi pín àpò ìrẹsì ẹgbẹ̀rún lọ́nà ogún twenty thousand bags of rice léyìí tí wọ́n pín tẹ́lẹ̀ kọjá. Brigadier General YD Ahmed tó jẹ́ ọ̀gágun fún àjọ agùnbánirọ̀ òun ló ti lọ ṣe àbẹ̀wò sí bàbá onílé rẹ̀ ní Ìrèé ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bàbá yìí òun ló gba ilé lọ́wọ́ rẹ̀ nígbà tí òun jẹ́ àgùnbánirọ̀ nípínlẹ̀ ọ̀ṣun lọ́dún díẹ̀ sẹ́yìn fọ́nrán àbẹ̀wò yìí ló wà lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ti àwọn àgùnbánirọ̀ ọ̀gágun yìí ló ń bá bàbá ọ̀hún sọ̀rọ̀ nígbà tó débẹ̀ nínú fọ́nrán yìí ó ní ó jẹ́ ohun tó burú jáì tí òun bá wọ ìpínlẹ̀ ọ̀ṣun tóun ò sì dé ọ̀dọ̀ bàbá onílé òun ó ní ìdí rèé tó fi pọn dandan fóun láti wá kí bàbá òun pé òun ti wà nínú ìpínlẹ̀ ọ̀ṣun ó kọjú sí bàbá òun ó ní òun mọrírì gbogbo bí bàbá òun ti ṣe ìgbàmọ́ra fún àwọn nígbà tí àwọn ń ṣe àgùnbánirọ̀ nípínlẹ̀ ọ̀ṣun tí kò sì fojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni Ah, I was come and see her there. I was see everybody. No more like me. I was that is my You Not the first room. The first room uh, is Ifoma. Ifoma. The second room, my own. The next one. Uh, Sister Meg. Meg, eh, Meg, Then this one, don't. After this one, Mama Luku, Baba Luku, they here. The next one is. Uh, is ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń dáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì rapid response court. ni wọ́n ti gba àfúrásì kan tórúkọ rẹ̀ ń jẹ́ praise ebube ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five years mú lánàá ní ìpínlẹ̀ èkó ṣàdédé ni wọ́n gba ìpè pàjáwìrì lẹ́nu iṣẹ́ wọn wípé ẹnìkan ti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti àpamọ́wọ́ obìnrin kan ìyẹn praise praise tó jẹ́ òǹtajà àwọn ohun ẹ̀yà ara fóònù lọ́balẹ̀ǹdé pẹ̀lú Ogbonna Michael, ẹni ọdún mọ́kànlélógún (21) tóun ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ kan ní Beltway, Oregon. Àwọn méjèèjì ni wọ́n gba ẹrù ẹlẹ́rù lọ́wọ́ wọn. Praise Ebube òun ló ti fìgbà kan gba fóònù Vivo tí owóo rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún kan àti ẹgbẹ̀rún márùn-ún ($105,000) pẹ̀lú ọ̀bẹ, ìyẹn ní nǹkan bíi aago mẹ́wàá ní ọjọ́ kẹrìnlélógún, oṣù kínní ọdún yìí tí wọ́n sì ti wà àwọn afurasí yìí ni wọ́n ti ní kí wọ́n ṣe àwọn jẹ́jẹ́ lẹ́yìn tí wọ́n fi ọ̀rọ̀ pò wọ́n nínú yọ̀yọ̀ tí wọ́n sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn cp tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó ìyẹn adégòkè fáyọ̀ adé ló ti pàṣẹ fún ọ̀gá àgbà ẹ̀ka ti àwọn tó ń dáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì csp ọláyínká ẹgbẹ́yẹmí wípé kí wọ́n gbé wọn lọ sí iwájú ilé-ẹjọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó wọ́n ti fi òfin mú bọ́lá jókòó haruna àti adamaka chinyere tí wọ́n jẹ́ afurasí tó jí ọmọbìnrin akẹ́kọ̀ọ́ kan gbé gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó bó ṣe sọ ìyẹn benjamin hundeyin ó fi ọ̀rọ̀ náà múlẹ̀ lórí ẹ̀rọ ayélujára x handle lónìí ó ní àwọn afurasí méjèèjì yìí ni àwọn ti ń ṣọ́ lọ́wọ́ lẹ́sẹ̀ lẹ́yìn tí olobó ta àwọn àgọ́ ọlọ́pàá ti ìkọ̀tún wọ́n ní àwọn tó wà ní àgọ́ ọlọ́pàá ti ìkọ̀tún ni wọ́n gba ìtanilólobó yìí látọ̀dọ̀ àwọn tó ń gbé agbègbè náà wípé ìrìn àwọn atiláwí yìí ó mú ìfura lọ́wọ́ o lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn òṣìṣẹ́ agbófinró tí wọ́n gba ìpè yìí ni wọ́n ti gbéra tí wọ́n sì lọ sí agbègbè yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run ọba wọ́n ṣe àgbálẹ̀ ọmọbìnrin akẹ́kọ̀ọ́ tí wọ́n ti tàn wọ inú ọkọ̀ láti jí gbé wọ́n ti wáá gba ọkọ̀ toyota camry tí wọ́n gbé náà lọ́wọ́ wọn wọ́n sì ti sọ wípé wọ́n máa gbé wọn lọ sí ilé-ẹjọ́ tí ìwádìí bá ti parí bẹ́ẹ̀ ni agbẹnusọ fúnléeṣẹ́ ọlọ́pàá benjamin hundeyin ń ló ti wáá gba àwọn ará ìlú nímọ̀ràn kí oníkálukú kó kọ́ ọmọ rẹ̀ kó má ṣe tẹ̀lé ẹni tí kò mọ̀ rí yálà láti mú wọn lọ ibìkan tàbí wọ inú ọkọ̀ ẹni tí wọn ò rí rí ìjọba ìpínlẹ̀ Ògùn ti ti ẹ̀ka tó ń ṣe ètò ẹ̀kọ́ lórí ìtọ́jú aláìsàn nursing ní ilé ẹ̀kọ́ Harvardar College of Science Business and Management Studies eléyìí tó wà nílùú Ọbàdàòkò nílùú Abẹ́òkúta nítorí wọn ò ní ìwé àṣẹ láti ṣe ètò náà bó ti tọ́ láti ọ̀dọ̀ àjọ tó ń mójútó ẹ̀ka ọ̀hún yẹn Nursing and Midwifery Councils of Nigeria ìgbìmọ̀ àmúṣẹ́ṣe láti iléeṣẹ́ tó ń mójútó ètò ìlera ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n gbé ìgbésẹ̀ yìí akọ̀wé àgbà fún iléeṣẹ́ tó ń mójútó ètò ìlera ìyẹn dr káyọ̀dé ọládẹ́yìndé nígbà tó ń sọ̀rọ̀ ó ní irúfẹ́ ìkẹ́kọ̀ọ́ yìí ló máa ń pèsè àwọn elétò ìlera tí kò kú ojú òṣùwọ̀n yóò sì wà ní títìpa títí di ìgbà tí ìwé àṣẹ rẹ̀ tó bá fi pé bákan náà ni a gbọ́ wípé lẹ́yìn tí wọ́n ti ilé ẹ̀kọ́ ọ̀hún pa ó ní ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún tó wà ní ìpele ìkẹta three hundred level tí wọ́n pe orúkọ rẹ̀ ní àjọkẹ́ tó gba ẹ̀mí ara rẹ̀ o nítorí ìtìpa ilé ẹ̀kọ́ yìí àjọkẹ́ ni wọ́n sọ wípé ó dàbí ẹni wípé ó gbé oògùn ó ń payán pẹ̀fọn sniper ó gbé jẹ lẹ́yìn tí wọ́n ti ilé ẹ̀kọ́ ọ̀hún pa tó sì rí i pé òun tún ti lóyún bí oṣù mẹ́rin wọ́n ní kó tóó di wípé ó gba ẹ̀mí ara rẹ̀ ló ti kó sínú ìrònú wípé báwo lòun ṣe fẹ́ ṣe é nítorí kò sówó gbogbo ohun tí àwọn òbí ní òun ni wọ́n sì fi ró òun wá sí ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ló sì ti di títì pa bẹ́ẹ̀ sì rè oyún tún wà lára ṣùgbọ́n ó ṣe ní láàánú pé akẹ́kọ̀ọ́ ọ̀hún ó padà gba ẹ̀mí ara rẹ̀ ọjọ́ fẹ̀rẹ̀ kùtù tó rọ̀ láàárọ̀ àná ọjọ́ ìṣẹ́gun ní agbègbè sango ìjoko ìjàkọ ńlọ ti gbalẹ̀ gbalẹ̀ o ìyẹn níjọba ìbílẹ̀ adó ọ̀tà ó ti jẹ́ kí àgbàrá ó gba ọ̀nà mọ́ ọkọ̀ bíi márùn-ún ó sì ti ba àwọn nǹkan olówó iyebíye jẹ́ ní àyíká àti agbègbè yìí òjò yìí ló bẹ̀rẹ̀ ní nǹkan bíi aago mẹ́fà àárọ̀ kùtù tó sì gba gbogbo ọ̀nà èkó sí abẹ́òkúta dé abẹ́ afárá sango ńlọgbà kan gbogbo àwọn kòtò ìdáminù ló dípa débi wípé oríṣiríṣi ìdọ̀tí ló ojú pópó kì í wá ṣe àwọn ọkọ̀ nìkan ó ní ó kà gbáko lọ́wọ́ òjò àná ọ̀pọ̀lọpọ̀ àpò ìrẹsì àpò sọ́mọ́ǹtì àti àwọn nǹkan mìíràn tó tó ẹgbẹgbẹ̀ lọ́nà ẹgbẹgbẹ̀ mílíọ̀nù ló bá ìṣẹ̀lẹ̀ yìí lọ awakọ̀ kan tórúkọ rẹ̀ ń jẹ́ Muftau Akande tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní òjò yìí ló dé láìṣú lójijì débi wípé ọkọ̀ ò lè lọ àfi ìgbà tí omi náà tó wọ́ lọ ó ní àwọn ti wà níbẹ̀ láti kó èrò láti bẹ̀ lọ sí ìlú Abẹ́òkúta ṣùgbọ́n ní dídé tí òjò ọ̀hún dé kò jẹ́ kẹ́nikẹ́ni kó lè lọ wájú tàbí ẹ̀yìn ẹni tó wá jẹ́ alábòójútó fún ọ̀rọ̀ yíká ní ìpínlẹ̀ Ògùn ìyẹn Ọlá Ọ̀rẹ́sànyà òun ló ṣe àlàyé fáwọn oníròyìn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé àyípadà ojú ọjọ́ òun ló ṣẹlẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ò retí òjò títí di ọ̀sẹ̀ méjì mẹ́ta sígbà tá a wà yìí ṣùgbọ́n bó ti wo Olúwa ọba mi òkè òun ló ń ṣe ọlá ó wáá rọ gbogbo àwọn tí wọ́n ń da ìdọ̀tí sí ojú kòtò ìdáminù eléyìí tí ò jẹ́ kí omi ó ṣàn lọ wípé kí wọ́n jáwọ́ nítorí gbogbo eléyìí ni máa ń fa omíyalé ọ̀gbàráyà ṣọ́ọ̀bù ilé-ẹjọ́ gíga nílùú àkúrẹ́ ní ìpínlẹ̀ ondo ti ní kí wọ́n lọ yẹgi fún ajíhìnrere adéwádé adélùú àtàwọn márùn-ún míì lórí ipa tí wọ́n kó nínú ìdígunjalè tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà ìdígunjalè yìí ló wáyé ní ilé ìfowópamọ́ ti diamond bank nílùú àkúrẹ́ tí í ṣolú ìlú ìpínlẹ̀ ondo àti first bank nílùú ìdànrè ní nǹkan bíi ọdún mẹ́tàlá sẹ́yìn adájọ́ yẹmi fásánmi tó léwájú ìdájọ́ òun ló ní kí wọ́n yẹgi fún àwọn afurasí yìí eléyìí tí wọ́n kó wá sí iwájú ilé ẹjọ́ náà láti ọjọ́ kẹrìnlá oṣù kejì ọdún 2022 eléyìí tí ìgbẹ́jọ́ ti ń wáyé lórí wọn pẹ̀lú ẹ̀sùn oríṣìí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n fi kan àwọn àtìláàwí lára wọn ni ìdígunjalè àti níní àti níní ohun ìjà olóró lọ́wọ́ lọ́nà àìtọ́ yàtọ̀ sí ajínrere adéolú eléyìí tí wọ́n ní kí wọ́n yẹgi fún àwọn márùn-ún míì bíi ikechukwu maduago fáyemí olúbùsúyì rọ́pò adélẹ́yẹ délé òtọ́pà àti báyọ̀ ọmọ́tòṣọ́ gbogbo wọn pátá ni adájọ́ ni wọ́n jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n ó sì ti ní kí wọ́n lọ yẹgi fún wọn títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn. eléyìí la fi máa kádìí ìròyìn ti àṣálẹ́ òní níkànnì yorùbá broadcasting network ybn ìgbà àkọ́kọ́ tẹ̀yin ń darapọ̀ mọ́ wa ẹ má gbàgbé láti tẹ ybn sórí nọ́mbà tó lọ lójú fọ́nrán yín kẹ́lẹ́ darapọ̀ mọ́ wa lórí whatsapp àti telegram wa ẹ rántí pé kẹ́ ẹ súnmọ́ wọ̀ sàlẹ̀ ẹ tẹ substitution button ẹ tún súnmọ́ sàlẹ̀ díẹ̀ ẹ ràgò dúdú ẹ wà á tẹ̀ eléyìí la máa sọ fún yípa wà lórí afẹ́fẹ́ ní gbogbo ìgbà tá a bá ti débí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé tẹ̀ ń ṣùgbà wa tẹ̀ ń fi fọ́nrán ránṣẹ́ àtẹ̀yìn tẹ̀ wà pẹ̀lú wa ní gbogbo ìgbà ṣéun o ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ wà níbẹ̀ torí ẹ̀yin náà ẹ gbádùn àbọ̀ òyìnbó tí ń gbádùn tíì gbogbo yín pátá ńlá mọ̀ rírì yín ẹ ṣeun àjọṣe wa kò ní bàjẹ́ títí dìgbà míì tá a máa wá pàdé níkànnì Yorùbá Broadcasting Network YBN rántí o àríṣe láríkà àríkà bàbá ìrègùn ohun tó bá ṣe lónìí ìtọ́ni tó bá dọ̀la o máa wá rántí pé ó padà wá dìtàn kò sí tó lè fi kún un ọláyẹmí adéwùmí òwúrúbútú lórúkọ tèmi ó ráyọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì ó dàárọ̀.